ta ló ní ìbéèrè ohun tí ẹni ìbéèrè ni pé àwọn kírun mọ́sálásí kan lórí ìforíkanlẹ̀ tó kẹ́yìn dípò ìforíkanlẹ̀ méjì ìforíkanlẹ̀ ẹyọ kan ni ìmáàmù ṣe táwọn fi sálámà lẹ́yìn sálámà awuyewuye wáyé lórí àtìṣe náà ṣùgbọ́n ìmáàmù fúnra rẹ̀ kò mọ ìdájọ́ ìṣẹ̀lẹ̀ yẹn tó fi wá bi àáfàá mi léèrè nígbà tí àáfàá wá fún ní àlàyé lórí ẹ̀ pé ohun tí wọ́n á ṣe rèé àwọn kan ti lọ nínú àwọn tí àwọn jọ kírun àwọn kan ṣẹ́kù àwọn táwọn ṣẹ́kù làwọn gbọ́ fáínà ìmáàmù kọ́kọ́ ti ṣe ohun tó gbọ́yé wọ́n ṣe sùjúdù sáwí ṣùgbọ́n nínú àwọn tán jọ kírun kò gba títọ́ pẹ̀lú tí ìmáàmù ṣe ìyẹn ló wá ti ìmáàmù lọ síbi kó pe àáfàá àgbà míì pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ sáwọn o kí làwọn ó ṣe àáfàá àgbà yẹn tẹ̀ wá sọ fún wọn pé ìforíkanlẹ̀ kan tẹ̀ tí ì ṣe yẹn ẹ kọ́kọ́ ṣe ná nígbà tẹ́ ẹ bá ṣe tán lẹ́sẹ̀ wá ṣe sùjúdù sáwí oníbèrè bá ń béèrè pé lásìkò táwọn padà ṣe ìforíkanlẹ̀ kan yẹn àwọn tí wọ́n kàn ṣe ìtaràn àwọn kan ti lọ àwọn tí àwọn fẹ́ rí ibi tọ́rọ̀ ó láǹdì sí ọ̀wọ́ àwọn nìkan ló ṣẹ́kù kí ni ìdájọ́ àwọn tó lọ́hùn. ibi tí màá ti mú èsì ọ̀rọ̀ sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ipò ìmáàmà ipò ìmáàmà ẹnì yòówù tó bá fẹ́ dìímú rántí wípé irun náà ló ń kí fún wa tí fi ń pè ọ́ ní imam irun náà ló ń kí fún wọn sẹ́ tí fi ń pè ọ́ ní kíni imam sọ yẹ kó wá gá sí pé irun yẹn náà ló mójútó ẹ̀ irú ìmáàmù wo la pè ọ́ wọ́n ní tẹ́ǹbà fi ní jẹ́ oyè àwòdì ó yẹ kó lè gbé adìẹ o gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ìmáàmù nínú mọ́sálásí dandan ni fún un kó mọ ìmọ̀ tó yanjú nípa ìrun tó ń kí fáwọn jàmá rẹ̀ dandan ni fún un nítorí pé ntọ́ fi nǹkan tó di ìmáàmù fún náà nìyẹn náà àmọ̀ràn àkọ́kọ́ nìyẹn fẹ́ntọ́ bá jẹ́ ìmáàmù àmọ̀ràn kejì ni pé tí ìmáàmù ò sí nílé tá a fẹ́ kírun dákun mọ̀ sí abàyàgbàǹgbà. bọ́ wájú abàyà gbàǹgbà bọ́ wájú ti gbọ́ torí tí yìí kì í sọ̀rọ̀ ta ló máa ké sá kì í sọ̀rọ̀ ta ló mọ ìkúùkù jà kì í sọ̀rọ̀ ta ló mọ wéètì gbé kò jẹ́ ni ìmọ̀ ló ìmáàmù gbọ́dọ̀ mọ ìdájọ́ kọ̀bùlé àti bàdí ìyanjú ẹ wá máa wò ọ wá simple ọ simple tó bá ti gbọ́ kútùbà tí mo ṣe ó rí pọ́rọ̀ tó simple ni ohun tá à ń ṣe lórí ìrun wọ́n pín sí abala abala abala kan àá pè ní májẹ̀mú ṣùrùtù abala kan á pè ní àríkàn orígun abala kan wọ́n á pè ní fàrọ́ìdù ọ̀ranyàn abala kan wọ́n á pè ní sunan abala kan wọ́n tún lè pè ní sunan sunanumu akada ok abala kan wọ́n pè ní mubtilat salat òun la ṣe lọ ní ìjẹta àwọn abàrúnjẹ àwọn abala kan wọ́n pè ní makiruhatu salat kò bàrún jẹ́ àmọ́ kò dáa tó ti yé now ìwọ tó fẹ́ kírun wọ́n fẹ́ kó ọmọ gbogbo àwọn abala hùn why ìdí ni wípé abala kọ̀ọ̀kan ó ní tó jẹ mọ́ bí àpẹẹrẹ ní ìsìn abala ọ̀ranyàn ohun tí wọ́n bá pè ní tàbí abala ohun tí wọ́n bá pè ní orígun àbí abala nǹkan tí wọ́n bá pè ní ìforíkanlẹ̀ ìgbàgbé kò tán láìṣe nǹkan náà ìforíkanlẹ̀ ìgbàgbé kò tán àṣìṣe yẹn àfi kó ṣe nǹkan náà nínú orígun irun ni ìforíkanlẹ̀ wà nínú ọ̀ranyàn irun ni ìforíkanlẹ̀ wà rákà kọ̀ọ̀kan ó ní ìforíkanlẹ̀ méjì rákà ẹyọ kan. ó ní ìforíkanlẹ̀ méjì ó ní rùkú kan one rùkú two sagida make raka one rùkú and two sagida make a raka ó wá ṣe ọ̀kan nínú àwọn tá a dáko yẹn kì í ṣe pọ́ sáré lọ síbi ìtàn rárá o. ọ sáré lọ síbi kí ni nǹkan tó ṣe yẹn ni lọ bẹ̀rẹ̀ ó tún wá jẹ́ ọ̀nà méjì ọjọ́ ọ̀nà mélòó ọ̀nà méjì ọ̀kan nú ọ̀nà méjì lọ́gbà lọ ṣe ọ̀nà àkọ́kọ́ ó ní èyí tá a pè ní mùbáṣára ọ̀nà kejì ní gẹ́rù mùbáṣára èyí tó jẹ́ immediate àti èyí tó not immediate ètò jẹ́ ìmídíètì àpẹẹrẹ rẹ̀ onírú ètò ṣẹlẹ̀ sí wọn yẹn rákà ìkẹyìn ló ti ṣẹlẹ̀ wọ́n forí balẹ̀ kan dípò forí kanlẹ̀ méjì ni wọ́n sálámà lẹ́yìn ìsálámà ni wọ́n pè wọ́n lákìyèsí sí i ìyẹn wà immediate ẹ padà sí ibi ìforí kanlẹ̀ yẹn ẹ wà á ṣe ń tọ́ba tẹ̀lé ìforíkanlẹ̀ yẹn bẹ́ẹ̀ ti ṣe nìyẹn ìforíkanlẹ̀ kan lẹ́sẹ̀ lẹ́fi jókòó àtàhíyà lẹ́fi sálámà ẹ wà á rántí ẹ wà á pa ẹ jókòó láti jókòó ẹ jókòó ẹ ti Allahu Akbar ẹ foríkanlẹ̀ ẹ tún borí kò ń bẹ ẹ ti foríkanlẹ̀ kejì nìyẹn àbí ẹ wà sí àtàhíyà míì ẹ ka sàlátù ibrahimiya mi ẹ ṣàdúrà tẹ bá tún fẹ́ ṣe tẹ̀lé yẹn lẹ́yìn náà ẹ wà sálámà ohun tẹ́ ẹ ṣe tẹ́lẹ̀ ẹ ti lọ sí nìyẹn ó sì wá kan ìtanràn kọ̀bùlì lẹ́wàá ṣe ni bàdí lẹ́wàá ṣe ni ẹ sì wá ṣe tọ́rọ̀ bá ti jẹ́ immediate something bẹ́ẹ̀ ṣe ṣe nù káwá sọ pé kèé ṣe immediate ló ṣẹlẹ̀ ni ọ̀rọ̀ yín jẹ mọ́ ká sọ pé rákà tẹ ẹ ti míìsì forí kan lẹ̀yẹn ẹ ti kí rákà ẹyọ kan ó kéré parí ẹ ti kí tẹ̀lé azumi kó gá sí pé on first rákà tẹ ẹ kí nìyẹn ti ṣẹlẹ̀ ẹ ti wá kí rákà kejì ẹ ti kí rákà kẹta at least ẹ ti kí rákà kejì at least ẹ ti kí rákà kejì rákà tásìsì yẹn ti wáyé. ó ti di nullified it has been nullified ẹ kà sùn torí pé ẹ ti kí rákà kejì lé bí bẹ́ẹ̀ kọ́ the alternative ni pé ẹ padà síbi tẹ́ ẹ ṣe yẹn ẹ tún wá ṣe bẹ̀rẹ̀ ẹ̀rú ń bẹ̀ ìyẹn dẹ̀ máa pẹ́ azumi ní ìsìn ẹ rọ̀ ṣẹlẹ̀ lórí rákà ìforíkanlẹ̀ kan ẹ rántí ẹ fi ẹ fi kíráka kẹta ẹ fi kíráka kẹrin ok ẹ wá rántí sẹ́wà padà sórí ráka rákọ̀kọ́ ẹ̀tù wá túrun kí ráka yín àmàlùbí ráka mẹ́jọ instead of that instead of that you cancel that raka torí pé ẹ ti mọ̀lé ẹ cancel ẹ ẹ wà sẹ́wà kí ráka ẹyọ rọ́pò ẹ yóò fi wá jẹ́ ráka márùn-ún tẹ́ kí mẹ́rin ló valid. ẹyọ kan ti wà nullified ẹ sì wá sí ìtanràn fún un. jẹ́ ẹgbọ́n tí mo sọ yìí yé. àpẹẹrẹ mi rè ẹjọ fún mi lápẹẹrẹ mi. nígbà tẹ́ ẹ fẹ́ kírun rákà alákọ̀ọ́kọ́ ẹ̀ kí ọkàn kẹ́yìn náà àtẹ̀yìn náà bá rùkú tán ó dìde òforí kanlẹ̀ ọ̀wá rántí pé ọmọ kí fatia ọ wà á padà sí orí fatia tó kéwòn ọ sẹ̀wá máa bá nu ẹ bọ̀ but tọ́ba dá sí pé rákà tó ti ké fatia yẹn kọ́ ló ti rántí o ti kí rákà míì le sọ ti yé. So ìfa ẹ̀mí ọ̀rọ̀gùn ni kó o shortcut ni pé ọ yọ rákà àkọ́kọ́ yẹn kú òun òun tó kí ọ wà kí mi ìrọ́pò rẹ̀ ó kì mi lè raka mi tó bá fi kún un ni wọ́n máa kà fún ọ eléyìí tí ẹ̀ ti ka fátíà tẹ́ẹ̀sì ṣe àtúnṣe lórí lori yẹn kẹ́ tó kí mi á yọ kú òun mo rò pé ó ti yé sùgúdù sáwí kò gbé orígun àfi kó o ṣe sùgúdù sáwí kò gbé ọ̀ranyàn àfi kó o ṣe ohun tí sùgúdù sáwí gbé òní súnà tún mùákàdà òní kíni súnà tún mùákàdà bí àpèjúwe ìjókòó àtàyà alákọ̀ọ́kọ́ lórí rákà ọlọ́pàá mẹ́rin ìjókòó àtàyà yẹn súnà túmọ̀ akádà ni kíké fatia tán káwá fi súrà lè fatia tàbí àyà lè fatia súnà tún mọ̀ akádà ni sọtiyé ní maziabu míì káké ó sókè láàyè tó ti yẹ káké ó sókè súnà tún akádà ni káké ó jẹ́jẹ́ ní ààyè tó ti yẹ káké ó jẹ́jẹ́ súnà tún ni ní mazhab imam malik ó wá fẹ́ kírun ó fẹ́ kírun ó kí rákà méjì dípò kó ojú kòkó ṣe àtáyà ọkàn dìde lọ síbi rákà ẹlẹ́ẹ̀kẹta ní straight ìgbà wo lọ wá rántí ìsáyidà kó rántí ńgbà tó dìde hùn tàbí kó o rántí lẹ́yìn ìgbà tó o kí rákà kan tẹ̀lé tán tó bá pé ìgbà tó o kí rákà kan tẹ̀lé tán ló tó rántí don't bother yourself at all sùgúrù sáwì nìkan ló ṣe fún sùgúrù sáwì nìkan ló ṣe fún tó bá dá sí pé o dìde nàró ló rántí o dìde ló bá rántí pé ah mi ò mà jókòó àtáyà alákọ̀ọ́kọ́. àwọn afa pín sí méjì àwọn kan ní máa bá lọ máa bá lọ báwọn má padà bẹ́ẹ̀ sùgúdù Sawi ni kò sí fún un àwọn kan ní ṣe bó nàró ni kò tí ì ké fásíà padà sí bẹ́ẹ̀ kò jókòó kò sí àtàhíyà ṣe wá ráwọn méjèèjì àtẹni tó ní kó padà àtẹni tó ní kó kọ̀ntínú nínà rò àwọn méjèèjì ni wọ́n gbà wípé ó ṣe sùgúrù sáwí tó ti yé ẹni tó ní kó o padà síbẹ̀ ó lọ́wọ́ sùgúrù sáwí ó pé ìnàró tó o nàró yẹn ìnàró ọ̀ràn yẹn ni ó ti ṣe ọ̀ràn yẹn gorí tí sì yẹ kó o ṣe ziafọ ṣe ìtanràn òun kàn gbé ni the ó yẹ kó ké súra lè fásíà ok ọkàn ké fásíà lọ́ba rùkú while on rùkú ọba rántí pé mi ò mọ̀ ké nǹkan kan lé fásíà àwọn kan ní kó padà àwọn kan ní mọ̀ wulẹ̀ padà o ti dáwọ́ lé ọ̀ràn yàn o ti wà lórí ọ̀ràn yàn run o ti wà lórí orígun ìrun máa bá a lọ. má wà lórí ọ̀ràn yàn padà síbi súnà àwọn tó sì sọ bẹ́ẹ̀ ni mọ́dábù má màlìkì má wulẹ̀ padà má bá ràn lọ ebi súnà ni súnà tó má kádà ni ìtanràn ló gbé yẹn. so àwọn ohun tó bá wá jẹ́ mustahabu run ní mọ́dábù má màlìkì tó jẹ́ súnà lọ́dọ̀ àwọn àfáà míì ok èyí tó bá jẹ́ mustahabu ní mọ́dábù má màlìkì lọ́dọ̀ àwọn àfáà míì àwọn ò pè ní súnà torí pé súnà àti mustahabu synonyms ni so ti yé now irú wọ̀nyẹn ò ní ìdíkò tánràn rẹ̀ bí àpẹẹrẹ ní ìsìn ó gbàgbé láti káwọ́ mọ́yà lórí ìrun ò ní ìdí tánràn fún ó gbàgbé láti jókòó ìsìrọ́hà lórí ìrákà alákọ̀ọ́kọ́ lórí ọ̀pá àrùn rẹ̀. ìsìrọ́hà ìjókòó sinmi mustahabu ni kèsè suna tán kápá mọ́ ò ní ṣètànà fún yẹn tó ti yé kítú ni báyọ̀ òde ṣùgbọ́n bí àlẹ́ avim ọkàn dáwọ́ tẹ orúnkún ni o ti ronú lọ ìrònú ló fi ṣe é ọ̀rọ̀ ti ṣùgbọ́n bí àlẹ́ avim. wọ́n ní ò ní ṣètànà fún un so láti gbọ́dọ̀ mọ kí la ṣètànà fún kí là ní ṣe fún kí sì ni ìtanràn ògbé tán ráúráú àti ká ṣe nǹkan náà lórí ìrun wa ìwọ tó bá jẹ́ ìmáàmù o gbọ́dọ̀ mọ̀ ìwọ tí o fẹ́ rólé fún ìmáàmù o gbọ́dọ̀ mọ̀ kọ́ di pé ọmọ dá wà lálẹ́ ní ti àwọn tí wọ́n ti wá lọ ní ti àwọn tí wọ́n ti lọ wọ́n wà màzùrùn wọ́n wà excused nítorí àìmọ̀kan ara wọn sọrí wọ́n tó ti gbọ́ báyìí tó ti gbọ́ lẹ́nu mi báyìí ẹ́ ò ní excuse ìtúrẹ̀ bá tẹ̀lẹ̀ ṣe ọkọ̀ lọ bẹ́ẹ̀ wọ́n wà excused wọ́n ò mọ̀ èyí tó sì ṣáájú kírun fún wọn náà ò mọ̀ kí lẹ́ni kí wọ́n ṣe sẹ́ẹ̀mù fásiwá wá pé ẹ takú sí mọ́sálásí títí tẹ́ fi rí olùmọ̀ tọ́mọ̀dájọ́ ọ̀ràn tẹ́ ẹ dání tí wọ́n ya mọ́sálásí láti kírun tẹ́ ń bá wọ́n lọ wọ́n mọ̀ lọ náà ni àlè dì mọ́lẹ̀ tó ti yé so ọlọ́run ó gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n o yéé máa jẹ́ni tí wọ́n máa fún ní excuse pẹ̀lú àìmọ̀ kan o àwọn ẹgbẹ́ rẹ̀ ń fàsìkò lẹ̀ wọ́n máa ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìwọ ń sọ pé ilé ayé ni ilé ayé ni ọ̀sá ti ẹ̀ wá fàsìkò lẹ̀ láti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn à tẹ́mbà ni wọ́n excuse rẹ kò dàbí ládẹ́n tó ṣe é o tó ti yé so ọ̀ràn yàn ọ̀run ọ̀ràn yàn lórí ìrun orígun kan nínú orígun ìrun tá a bá gbàgbé tá a bá gbàgbé dandan ni ká ṣe nǹkan náà o. ẹ jẹ́ fún mi lápẹ̀rẹ̀ kan ẹnìkan jókòó ó kírun ó kírun ẹ̀ parí tán ó ṣàtàyíyà ọkàn rántí pé rẹ́ẹ̀sì tó ń gbé kaná ti fẹ́ jóná ọkàn dìde ni kò sálámà ó fò dìde ní pòkì ó sì lọlé tààrà wọ́n bá rí pé à ráìsì yóò tiẹ̀ tí ì máa jóná ooo wẹ́n ó sì jiná ná ọba pa stóòfù ọba ti subhanallah alhamdulillah Allahu akbar subhanallah alhamdulillah ọba ní ẹ̀ mọ̀ gbọ́ sí musalama báyìí ìmọ̀sálámà ìmọ̀sálámà ìsálámà ah torí ráìsì kí ni ó kù tí ó ṣe yóò padà wá sí mọ́sálásí á padà wá sí mọ́sálásí provided àlùbálà rẹ̀ sí ìjà á padà wá sí mọ́sálásí á jókòó àsàlámà á padà wá sí mọ́sálásí á jókòó àsàlámà yóò ṣe wá sí sùgúdù sáwí kò yẹ kí ìdájọ́ òun ó rújú bá a ta torí pé ẹni tó kí méjì dípò mẹ́rin kí ló ṣe ó wá ṣe méjì tó ṣẹ́kù ó sì ṣe sùgúdù sáwí fún un tó ń bá wá ṣẹ́kù sálámà nìkan sáwà ní kó wá dá gbogbo òun padà ní. tálùwà lárò sí tí ìjà tọba ti já ìdájọ́ tí bá ń kírun lọ́wọ́ tálùwà làjá náà ní ìdájọ́ tiẹ̀ yóò ṣe lọ sèmí ni tó ti yé. نعم